It's one ọ̀kan, ọ̀kan, two èjì, èjì, three ẹ̀ta, ẹ̀ta, four ẹ̀rin, ẹ̀rin, five àrún, àrún, six ẹ̀fà, ẹ̀fà, seven èje, èje. eight ẹ̀jọ ẹ̀jọ nine ẹ̀sán ẹ̀sán ten ẹ̀wá ẹ̀wá. That's all.